الله أكبر باتهام سحبته وهو المعين على نجاه بمقصدي وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعون بأهله لا تقذفوا قلنا بالشذوذ فإنما سرنا على أحد لقول محمد ولقول من شرع الشريعة نسنا وعلى مقولته لكي نهتدي يا معشر الإخوان سيروا وأبشروا وثقوا بناصر الواحد للمتفرد الدين قال الله قال رسوله وهما لدين الله من مرشد وهما لدين الله من مرشد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 أحسن الحديث كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله وبركاته adọ́pẹ́ fún ọlọ́run ọba oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí oore ìjẹ́ mùsùlùmí òun náà ni oore tó ga jù tó jẹ́ wípé òun náà ni máa ń wúlò fún yàn nígbà téèyàn bá ń bẹ láyé tí ó jẹ́ kéèyàn orí ìfọ̀kànbalẹ̀ ilé ayé abẹ́lọ́wọ́ ọba oore Islam ti ń bẹ lọ́wọ́ wa kọ́lọ́hún kó lò fún wa káfírí ìfọ̀kànbalẹ̀ ilé ayé yìí oore náà oní máa wúlò fún yàn nínú sàárè nígbà tí wọ́n bá ń béèrè lọ́wọ́ èèyàn àwọn béèrè mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n béèrè lọ́wọ́ èèyàn nínú sàárè oore yìí oní òjì kéèyàn ó lè jẹ́ ẹni tí ó yege ń bẹ́ẹ̀ abẹ́lọ́run kọ́lọ́run jẹ́ kí orin náà wúlò fún wa nínú sàárè ní gbangba tal kíámà èyí tó jẹ́ pé àwọn ènìyàn wọ́n máa wà nínú ìdààmú ṣùgbọ́n àwọn tí ò ní jẹ́ pé ìdààmú tiwọn tí ò ní máa jẹ́ èyí tí ó wà máa jẹ́ tí ó máa kó wàhálà bá wọn òun náà ni àwọn tó bá tún jẹ́ pé oore Islam ń bẹ ní ọ̀dọ̀ wọn abẹ́lọ́run kọ́lọ́n jẹ́ kí oore ìsìláàmù kọ́lọ́n jẹ́ kó wúlò fún wa ní gbangba ta alkiyama oore ìsìláàmù náà lè yóò fi wá jẹ́ ní àlìjánná so àbẹ̀lọ́hùn kọ́lọ́n jẹ́ kí àwa náà kí oore ìsìláàmù kó wúlò fún wa ká fi jẹ́ ẹni àlìjánná àwọn oore tọ́lọ́n tún wá ṣe fún wa ó pọ̀ inú ẹ̀ ní àlàáfíà ara wà inú ẹ̀ ní fọkànbalẹ̀ ní agbègbè wa inú ẹ̀ ló wà gbogbo àwọn orí pátáyáyá kọlọ́ọ̀ má jẹ́ kí ó bàjẹ́ kọlọ́ọ̀ jẹ́ kí orí ẹnì kọ̀ọ̀kan wa kó máa lékún sí i gbogbo àwọn tó wọn bá wà máa ṣe fún wa ọlọ́run jẹ́ àfẹ́rí ìyọnú ẹ̀ ni kọlọ́mọ́jì kí àfẹ́rí ìbínú ọlọ́run àbẹ́lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí ọwọ́ ìrọ̀lẹ́ yìí kí ọlọ́run bá kó darí èmi tí màá máa bá wa sọ̀rọ̀ lọ síbi èyí tí ó máa mú tí máa fi pàdé ìyọnú ọlọ́run ọba ọlọ́mọṣẹ́ bá darí mi síbẹ̀ nǹkan tí ó máa jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ó máa sọ ọ̀nà nìkan lọ́nà tí kí ó jáde lẹ́nu mi ẹ̀yin náà tí ẹ fẹ́ máa gbọ́rọ̀ náà abẹ́lọ́run mo ṣe àbá sọ́dọ̀rùn fún yín gbígbọ́ náà ọlọ́run jẹ́ kí ẹ gbọ́ yé kó jẹ́ pé ọ̀rọ̀ náà yóò jẹ́ pé ìtẹ́yìn náà fi rí ẹ̀san níwájú ọlọ́run ọ̀rọ̀ náà kọ́lọ́run jọ wájọ sí èmi àti ẹ̀yin náà ní àǹfààní káfíjọ jẹ́ ẹni tí ó rí ẹ̀san tó pọ̀ ní iwájú ọlọ́run ọba la hawla wala quwwata illa billahi al-aliyyil azim bá wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ elétò gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ òun náà ni wọ́n pè ní làtàmán bimakirilahi tó bá sì wùyàn lè sọ pé làtàmán makirọlọhi eléyìí gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ síbẹ̀ ní èdè òyìnbó òun náà ni pé wọ́n sọ wípé do not feel secure from the plot of Allah ní tí wọ́n kọ síbẹ̀ náà nìyẹn ṣùgbọ́n ní èdè abínibí wa ó tún wà níbẹ̀ náà wípé má ṣe fàyà balẹ̀ sí àwọn ètò ìpamọ́ ètò tó wà ní kọ̀rọ̀ ètò ìpamọ́ yìí òun náà ni nǹkan tó jẹ́ pé ọlọ́run ọba ò fi mọ ẹnìkankan ọlọ́run ọba ti ní ètò fún ilé ayé yìí ètò yẹn wá ní ọlọ́wọ́n ọba fi kankan màláìkà kan ta lè sọ wípé ó súnmọ́dọ̀ ọlọ́run kò mọ ètò náà ànábì ọlọ́run ọba kankan kò mọ ètò náà ọ̀rẹ́ ọlọ́run kankan ọmọ ètò náà ọlọ́run nìkan ló mọ ètò náà àwa sọ fún wa wípé ká má wàá fi ọkàn balẹ̀ ká má fàyà balẹ̀ nípa àwọn ètò èyí tó jẹ́ pé ó wà nípamọ́ pẹ́pẹ́ ọlọ́run ọba ló ṣe sí ìpamọ́ tí ò yí ẹnìkankan wa so ká má fàyà balẹ̀ lé lórí òun náà ni àkórí ọ̀rọ̀ tí a fẹ́ pè wá lákèésí sí ṣùgbọ́n ìbára wa sọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni wípé nínú ọ̀rọ̀ yẹn tí wọ́n kọ sínú nǹkan tí wọ́n fi sọ fún wa wípé ọ̀rọ̀ tí a ń bọ̀ wá tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyí gbólóhùn kan wà ń bẹ òun náà ni mọ́kírù lọ́ọ̀ì òun ni gbólóhùn àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣàlàyé fún wa gbólóhùn mọ́kírù lọ́ọ̀ì àwọn tí wọ́n bá jẹ́ pé wọ́n ti máa ń gbọ́ lárúbáwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí wọ́n máa wò náà ni wípé nǹkan tó ń jẹ́ mákírù òun náà ni ète ẹlòmíì ò ní pé má fi àyà balẹ̀ sí ète ọlọ́run ọba ní tí ẹlòmíì máa wò nìyẹn ṣùgbọ́n wíwò tí a wò yẹn gbólóhùn ète ó jẹ́ pé nínú èdè Yorùbá gbólóhùn kan tó jẹ́ wípé kò ní ìtumọ̀ gidi kankan tábàlẹ̀yàn dété bí ìgbà tó jẹ́ pé gbólóhùn kan ni èyí tó jẹ́ wípé kò ní ìtumọ̀ gidi so látara bẹ́ẹ̀ a ní láti kọ́kọ́ yàn nàna gbólóhùn yìí ná ṣùgbọ́n topic tá a mú yìí aya alukurani karim ó sí topic yẹn ìyẹn ní suratul Araf kùránì orí keje èyí tó jẹ́ àyà 99 ẹ̀yọ kan dín ní ọgọ́rùn-ún níbẹ̀ ọlọ́run ọba mẹ́ńsàn irú ọ̀rọ̀ yìí nínú ẹ̀ ọlọ́run ní àfà àmìnú أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́run ní ṣé àwọn tọ́lọ́run bá ń bá wí níbi bíi ọlọ́run ní ṣé wọ́n wá fi ọkàn balẹ̀ níbi ètò ọlọ́run ọba tó pamọ́ tí wọ́n fọkàn balẹ̀ ń bẹ̀ náà. Wàlá yá mẹ́nu mọ́kà wọ́n ní ilé ìfọ̀lọ́wọ́ sí rúrú ọlọ́run ní kò sí ẹni tó jẹ́ pé ọkàn rẹ̀ ó balẹ̀ síbi ètò ọlọ́run tí ó máa sọ wípé àwa ń tiwa kò sí wàhálà kankan fún wa lálìkì àmọ́ eh. gbàgbé eléyìí àwa o a ní pọ́blẹ́mù kankan pẹ̀lú ọlọ́run àárín èmi àtọlọ́run ogun rege ni so ọlọ́run ọba ó ti fún mi ó ti fi omi lọ́kàn balẹ̀ ó ní ẹnìkan ò ní máa fọkàn balẹ̀ síbi ètò ọlọ́run ọba tó pamọ́ illa al-qawmul khasirun. ọlọ́run ní dalilun ala khusranihi tẹ́ ẹ bá ti ní al-amnu bi makrillah dalilun ala khusranihi ẹ bá ti jẹ́ pé ọkàn rẹ̀ balẹ̀ pé àti ah, bá ti ti ń sọ gbólóhùn báyìí jáde tọkàn rẹ̀ balẹ̀ tí ń ṣe báwọn ẹ mọ̀ wípé ìtọ́ka ló jẹ́ wípé ẹni yìí o nínú ẹni tí kò ní lálìkì àmọ́ ni nínú lùsàsì ló máa jẹ nínú àwọn tí ó pàdánù ìmọ̀ jẹ́ ní àlìjánná inú ẹlẹ́ni yẹn wà sọ ló fi jẹ́ wípé àyà ìtọ́ wa níka ká lè bá a má máa jẹ́ pé ọkàn wa ó máa balẹ̀ ká má lọ jẹ́ pé ẹni tí ó máa gba ìtànjẹ pẹ̀lú wípé àwa náà sáà ń jẹ́ pé à ń ṣe súnà a sì ń ṣe tọ́lọ́run ọba ní ká máa ṣe ká wá lọ gba ìtànjẹ pẹ̀lẹ́lẹ̀ yìí káwọn gbólóhùn kan wá máa jáde lẹ́nu wa táàfin wa máa ṣe tẹ́sífíà fúnra wa ọlọ́ni wà látú zákú àǹfùsàkùn. wà látú zákú àǹfùsàkùn wa alamu bí mani takọ. sọ ọlọ́ni pé ọlọ́ni ẹ má ṣàfọ̀ mọ́ ara yín tìpọ́ lọ́wọ́ ọba òun gangan lọ́ba tó mọ̀ ẹni tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run so gbólóhùn àkọ́kọ́ òun náà ní nípa alimakiru àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà ẹ̀sìn wọ́n ṣàlàyé fún wa wípé. a ní nǹkan tá à ń pè ní sifatullah àwọn àròyìn ọlọ́run tá a bá fẹ́ ròyìn ọlọ́run àwọn àfáà ṣàlàyé fún wa wípé a gbọ́dọ̀ wá lọ sẹ́nu ẹnì kankan ọ̀nà méjì péré là á máa wá ìròyìn ọlọ́run lọ ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà nínú alukur'an kẹrin ibẹ̀ láti rí ìròyìn ọlọ́run. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni àdíìsì tó bá fìdí múlẹ̀ ibẹ̀ láti rí ìròyìn ọlọ́run kìí ṣe ọ̀rọ̀ tí sọ́ọ́bà kan bá sọ àbí tí sọ́ọ́bà yẹn bá ṣàfitì ẹ̀ sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run wípé ìròyìn ọlọ́run ni ọ̀nà méjèèjì láti rí ìròyìn ọlọ́run ìkánú àwọn ìròyìn ọlọ́run ọba òun náà wá ní alimakiru sọ nínú àwọn ìròyìn ọlọ́run ni ọlọ́run ọba dẹ̀ lò nínú alukurani kẹrin àwọn àfáà wa ṣàlàyé fún wa wípé ọlọ́run ọba gbogbo ìròyìn rẹ̀ pátá yẹ́nyẹ́ ìròyìn tí ò lábùkù ìròyìn tó pé ni a lè fi àbùkù kankan kan ìròyìn ọlọ́run gbogbo ìròyìn tọ́mọ èèyàn máa ń ní gbogbo ẹ̀ ló máa ń lábùkù kò sọmọ èèyàn tí ó ní ìròyìn kan tí wọ́n bá pè ní olówó owó rẹ̀ yẹn ó tún lábùkù tí wọ́n bá pè ní onímímọ̀ mímọ̀ yẹn ó tún ní àbùkù kò sí ẹni ojú onímímọ̀ tó ti ṣáájú lọ tí wọ́n wá ní sọ pé ah, àwọn ọmọ àkọ́dát àwọn nǹkan tí wọ́n rí pé ó kù díẹ̀ tí wọ́n ra sọ́npa ẹni kò sí so kò sí ìròyìn kan tí ọmọ èèyàn kan fẹ́ ní ó máa ní àwọn ibi tó kù sí ṣùgbọ́n ròyìn ọlọ́run ọba ní titi ẹ̀ kò síbi tọ́lọ́run ọba tó kù sí ọlọ́run ọba náà sì ti ṣàlàyé bẹ́ẹ̀ ìyẹn ló fi ṣe gbé nínú swatun nahali aya sixty níbẹ̀ ọlọ́run ọba ní wàlílá ilẹ̀ masalulẹ̀ ààlà wàhùwàlẹ̀ azizul hakim ọlọ́run ọba ó ṣàlàyé fún wa wípé ọlọ́run ọba ló ní alimasalulẹ̀ ààlà ìtẹ́ ń pè ní alimasalulẹ̀ ààlà olóòní pé ìròyìn tó ga jù tá a bá fẹ́ ṣàlàyé nǹkan ọlọ́run ọba nìkan ló ní ọlọ́run wa ni wàhùwà azizu alhakim ọlọ́run ọba yìí ọba tó jẹ́ pé òun ló borí lórí gbogbo nǹkan òun náà ló sì jẹ́ ọba tí máa ń dájọ́ lórí gbogbo nǹkan àwọn afáàjẹ kò yé wa yí pé àáyà yìí ó fi díẹ̀ múlẹ̀ ìmínà tún wà nù swatu Rome àáyà twenty seven bẹ́ẹ̀ ọlọ́run ọba ní wàláhù wàláhù masalulẹ̀ àlà fi sàmáwáátì wàlẹ̀ àrùdì wàhùwàlẹ̀ azizul hakim ọlọ́run ọba ní òun ọlọ́run ọlọ́run ọba dáǹsọ fún wa yìí òun lòun ní ìròyìn tó ga jù tí ò sábùkù kankan nínú ẹ̀ fi samawati wàlẹ̀ àrùdì ó sàlékún yẹn bẹ́ẹ̀ fi samawati wàlẹ̀ àrùdì ní sẹ́mà àti nílẹ̀ wọ́n wàlẹ̀ azizul hakim ọba olùborí ni ọba olùdájọ́ ni làwọn afáfẹ́ wa sọ pé gbogbo òròyìn ọlọ́run pátá yẹn yẹn òun ni ìròyìn tó jẹ́ wípé kò lábùkù kankan ṣùgbọ́n wọ́n wá pín ìròyìn sọ́nà mẹ́ta ìròyìn tá a máa fi ròyìn àwọn èèyàn ìròyìn tá a fi ròyìn ọlọ́run náà wọ́n pín sí ọ̀nà mẹ́ta ìròyìn àkọ́kọ́ ìròyìn eléyìí tí a bá fi ròyìn èèyàn sifatu kamal òun náà ní pé kọ̀sẹ́ńtà fi ròyìn wípé lèyìn ọmọ sọ wípé ó wà mẹ́ bá a ti fi ń ròyìn ọlọ́run náà tá a bá pẹ nìkan pé onímọ̀ lẹ́ni yìí ẹ rí i pé ìròyìn yẹn máa fún ní àpọ́nlé àwọn ìròyìn tí máa ń mú àpọ́nlé wá báyàn alágbára lẹ́ni yìí a rí i pé ìròyìn tó jẹ́ wípé ó máa fún ẹni yẹn ó máa fún lápọ́nlé ni tí a bá pé èèyàn ní ẹni tó rí iná dáadáa ẹni tó gbọ́ nǹkan dáadáa ẹni tó lè sọ̀rọ̀ dáadáa gbogbo àwọn àròyìn báyìí ìròyìn tí máa ṣe kí ni o tí máa fún yàn ní àpọ́nlé ni gbogbo àwọn àròyìn báyìí òun náà ni ó jẹ́ pé ọlọ́run ọba ti sọ àwọn táàfin ròyìn òun tó jẹ́ àwọn àròyìn àpọ́nlé àpọ́nlé àpọ́nlé àwọn sọ pé ìròyìn kan jẹ́ àpọ́nlé inú kìtáàbù àti súnà náà láti máa wá ìròyìn ọlọ́run àwọn ìròyìn kan nìyẹn ọlọ́run ọba ní ìròyìn tó bá ti jẹ́ ìròyìn àpọ́nlé ọlọ́run ọba ní. ẹlẹ́ẹ̀kejì òun náà ni sifaatu naqsi ó ní ìròyìn èyí tí máa ń kó àdínkù báyàn ìròyìn tó ń gbé ní sọ báyìí a máa kádìnkù báyàn tó lágbájá yìí o ẹni tí ò gbọ́ràn ni yóò kó àdínkù bá tẹ́mání ọ̀lẹ ni lágbájá ìròyìn tí máa kó àdínkù bá yàn ni gbogbo àwọn rúròyìn báyìí ọlọ́run ọba yàtàná zau mìnìhà ọlọ́run ọba mọ́ kúrò nínú irú àwọn ìròyìn báyìí a gbọ́dọ̀ fi irú àwọn ìròyìn báyìí a gbọ́dọ̀ fi irú àwọn ìròyìn báyìí ròyìn ọlọ́run torí pé ọlọ́run ọba mọ́ kó níbi irú àwọn ìròyìn báyìí ìròyìn tó wọ́n jẹ́ ìròyìn ẹlẹ́ẹ̀kẹta àwọn àfáà wa sọ pé ìròyìn yìí o a máa kó méjèèjì sínú fi alin nínú ìṣesí kan tẹ̀kúnú sífàtà kamalin wà fi alin akọ́r àkùrọ̀ tẹ̀kúnú sífàtà naqsin ní àwọn àṣesí kan yóò máa jẹ́ ìròyìn ìròyìn àpọ́nlé yóò máa jẹ́ ìròyìn àpọ́nlé nínú àwọn abala àṣesí míì tó bá dé dìgbà míì yóò máa jẹ́ ìròyìn àléébù ìròyìn tó fi àdínkù kan yàn yóò máa jẹ́ bẹ́ẹ̀ àwọn àròyìn báyìí ọlọ́run ọba wa máa mú àwọn ìròyìn wá àwọn afáwa sọ wípé inú ẹ̀ ní ìròyìn alimakiru wa fẹ́ẹ́ láti máa ń pè ní ète ète má fàyà balẹ̀ sí ète ọlọ́run wọ́n ní ìbá gbọ́ gbólóhùn ète gbólóhùn kan dẹ́jẹ́ igbe lọ́dọ̀ wa ń bì kò ní túmọ̀ tó dáa ṣùgbọ́n tá a bá fẹ́ wá mú gbólóhùn yẹn wá a wà àwọn àfáà ní pé irú àwọn sífà báyìí dandan ni pé à ń tẹ̀kú náà mo kọ́ yàrá ló fi jẹ́ pé a gbọ́dọ̀ dé ni irú sífà báyẹn á dé á dé sí mọ́bì kan nítorí wípé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n ń dètè wọ́n ń dọ́gbọ́n láti jẹ́ pé bóyá wọ́n fẹ́ ba ìtọ́lọ́hún ọba tó gbé kalẹ̀ wọ́n fẹ́ bàjẹ́ ọlọ́run ọba náà yóò wá ṣàlàyé wípé àwọn eléyìí wọ́n plan láti ba nǹkan yìí jẹ́ èmi náà sì ń plan fún wọn wípé wọn ò ní rí ìbàjẹ́ màá sì fìyà jẹ wọn làwọn afẹ́ ṣàlàyé fún wa wípé eléyìí ọ̀tá èèyàn àwọn tó bá jẹ́ ọ̀tá èèyàn kí wọ́n máa plan fún yàn láti ba nǹkan èèyàn jẹ́ kéèyàn ó ti wá rí wọn kó náà kéèyàn wá plan fún àwọn tí wọ́n jẹ́ ọ̀tá yẹn láti jẹ́ pé kí ojú ó lè bá a tì wọ́n ní àwọn ọ̀tá tí wọ́n ń plan yẹn plan ti tiwọn tí wọ́n ń plan yẹn òun máa jẹ́ ìròyìn àdínkù lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n ìwọ tó ń plan láti jẹ́ pé kó o mú ọ̀tá rẹ yẹn kò lè jẹ́ ìròyìn àdínkù lọ́dọ̀ rẹ láéláé ìròyìn tó máa jẹ́ lọ́dọ̀ rẹ òun náà ni ìròyìn àpọ́nlé òun ló máa jẹ́ lọ́dọ̀ rẹ ṣùgbọ́n kọ́ wá jẹ́ pé àwọn ọ̀tá rẹ̀ wá ń plan ọwọ́ rí bí ìmọ̀ lágbára láti lè mú wọn balẹ̀ ìmọ̀ lágbára láti lè ṣe nǹkan kan fún wọn èmi náà mà lè plan kankan fún wọn ó mí ìgbé kí ni o ìròyìn àdínkù ló máa jẹ́ fẹ́ nìyẹn pé ọ̀ lágbára sọ pé ọlọ́run ọba pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ń dọ́gbọ́n wọ́n plan ìkọ̀kọ̀ ọlọ́run náà wá plan ìkọ̀kọ̀ fún wọn tọ̀dọ̀ àwọn kèfèrí yẹn yóò máa jẹ́ kí ni o ìròyìn àbùkù tọ̀dọ̀ ọlọ́run ọba yóò wá jẹ́ kí ni o ìròyìn àpọ́nlé ọlọ́run ọba ò ní jẹ́ pé ẹnìkan lẹ́tọ̀ọ́ sí plan ìkọ̀kọ̀ dáńsọ ni pé plan tó burú là ń sọ̀rọ̀ lórí plan kò é ṣe plan pé èèyàn fẹ́ wà lìjẹ́ náà kọ́ là ń fẹ́ sọ plan tá a fẹ́ sọ ni pé plan tó jẹ́ wípé o lè jẹ́ kéèyàn ó jìyà ọlọ́run láyé ń bì í tó lè jẹ́ kéèyàn ó jìyà ọlọ́run ọba lálìkí àmà la fẹ́ sọ ẹni tó bá jẹ́ pé ó bá lẹ́tọ̀ọ́ sínú plan yẹn lọ́lọ́run ọba máa ń ṣe fún àwa ní fi wá fi ẹnu àléébù kan ọlọ́run ọba wípé ọlọ́run ọba náà ṣe wá ń plan láti lè ṣe nǹkan bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ fanu àléébù yẹn àgbọ̀dọ̀ fi kan ọlọ́run yẹn ló fi jẹ́ gbàgbọ́n pé ìròyìn yìí o tá a bá fẹ́ máa sọ plan ìkọ̀kọ̀ ọlọ́run ọba yìí ọlọ́run ọba plan rẹ̀ lẹ̀ de àwọn tá a fẹ́ máa ṣàlàyé wọn tá a dẹ̀ fẹ́ kí àwa ó wà níbẹ̀ ká má bàa wá lọ wà nínú àwọn losers torí ẹ̀ la fi gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ẹ̀ ló fi jẹ́ pé tọ́lọ́ bá fẹ́ máa sọ̀rọ̀ mọ́kírù tó bá fẹ́ máa sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ pé o fẹ́ máa lo mọ́kírù lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá lọ sínú. No, tá bá lọ namli aya fifty ọlọ́ni wàmákàrú makron ọlọ́ni wàmákàrínà makron wàhún láàyè ṣe òru ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí bọ́lá ní sọ́ni yẹn wọ́n lọ mọ́kàrú mọ́kírọ́rún ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́ni wọ́n plan wọ́n lọ ní ètò kọ̀kọ̀ láti lè ṣe àwọn aburú kan fẹ́sìn ọlọ́run ọba. ọlọ́run náà wá tún wá bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ ọlọ́run ni wàá màkà ọlọ́ni àwọn ọlọ́run ọba náà makarna makiron àwa náà wá ní ètò kọ̀kọ̀ tá a fẹ́ fi mú wọn tá a fi gbá wọn mú tá a fi fìyà jẹ wọn ọlọ́ni àwa ṣe fún wọn ọlọ́ni kí ni ọ. ọlọ́ni wo dẹ̀mọ̀ báwa náà ti plan fún wọn ní kọ̀kọ̀ wàhùn láyé ṣòro wọn mọ̀ wípé a ti plan fún wọn ní kọ̀kọ̀ òbí jẹ́ pé alimakiru nígbà míì ìtumọ̀ àkọ́kọ́ òun náà ní í pé àtàwásúlù ìlà ìkọ́ ìlà ìkọ́ ilẹ̀ kọ́sìmì wàhùwàlà ayẹ́sọ̀ òun náà ní pé ọ̀nà téèyàn fẹ́ gbà láti fìyà jẹ ẹni tí ń dojú ìjà kọyàn tó lè jẹ́ pé ẹni yẹn láàyè ṣùgbọ́n kò ní í mọ̀ pé èèyàn fẹ́ fìyà jẹ òun so ẹni tí dojú ìjà kọyàn ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn tí àwọn àfáà túmọ̀ mákírù sí ìyẹn ó wà fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn tí wọ́n jẹ́ aláìnígbàgbọ́ ó wà fún wọn àwọn ni wọ́n ní eléyìí ẹlẹ́ẹ̀kejì tá a máa ń túmọ̀ mákírù sí òun náà ni àtẹ̀dìbíir alkhafiyyu fi sábìkì ilmìlá òun náà ni ètò tó pamọ́ tí ò yẹ nìkankan fi sábìkì ilmìlá tó wà nínú ìmọ̀ ọlọ́run ọba tó ti gbáwájú fún gbogbo àwọn èèyàn ọlọ́run ti ní ètò kan tó fi síbẹ̀ àwọn ètò yẹn wá jẹ́ ètò tí ó jẹ́ pé ìyà ló mú dání tó jẹ́ pé ọ̀nà méjèèjì yẹn làwọn afa wọn ṣàlàyé makiru fún wa so látara bẹ́ẹ̀ ìmọ̀ra fi makiru ròyìn ọlọ́run ọba kò kì í ṣe àléébù fọlọ́run ìròyìn tó yẹ pé ibi tá a ti fi ròyìn fọlọ́run yẹn ìròyìn àpọ́nlé ni nítorí wàá súnmọ́ makiru nínú àwọn nínú alukurani kẹrin àwọn gbólóhùn méjì kan náà tún wà tó tún súnmọ́ makiru ìkejì bẹ́ẹ̀ ni alikidau tí o bá wá bẹ́ẹ̀ tú yóò ní ìtànjẹ mọ́kìrù náà ni ètò pamọ́ náà ló náà lọ́wọ́ mi sọ báyìí fún wa inú sọ́tò nìsà aya one forty two ọlọ́run sọ wípé innal munafikina yukhadi'una Allah wa huwa khadi'uhum ọlọ́ni innal munafikina ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn mùnáfìkì. ọlọ́run ní àwọn mùnáfìkì una wúnàlọ́ wọ́n ń lọ pílánù ìkọ̀kọ̀ tẹ́gbẹ́ yorùbá wa ni wọ́n ń tan ọlọ́run ọba jẹ bẹ̀tí yorùbá yẹn ó lágbára ìtumọ̀ yẹn fẹ́ lágbára ní yorùbá so wàhùwà kọ́ ọ́ ẹ̀yìn náà lọ́dún pé ọlọ́run náà wá ń tàn wọ́n jẹ ah, so wọ́n pláhùn kí ni o ìkọ̀kọ̀ láti lè ṣe aburú kan fẹ́ sin ọlọ́run ọba so ọ̀húnwá kọ́ọ̀dì hùhùn ọlọ́run náà dẹ́ ń pláhùn ìkọ̀kọ̀ tí ó fi ṣe kí ni o tí ó fi fìyà jẹ wọ́n so gbólóhùn yẹn ó súnmọ́ kí ni o mọ́kírù gbólóhùn ẹlẹ́ẹ̀kẹta tó wà ní kùránì tó súnmọ́ mọ́kírù òun náà ni alikaidu ọlọ́ni ìnáhùn yẹ kí ìdúnà kaida. ìnáhùn yẹ kí ìdúnà kaida. wà á kí. wà á kí ìdúnà kaida. فنحذر الكافرين أنهم رويدا. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí yẹ̀kìdúnà kéyìdàn bí àtàkàlókè ni wà mọ́kàrú mọ́kìrọ̀nù so yẹ̀kìdúnà kéyìdàn wọ́n mú ètò kọ̀kọ̀ tó lágbára wọ́n ń ṣe wá àkìdú èmi náà dẹ́tún ṣe ètò kọ̀kọ̀ náà láti fìyà jẹ wọ́n ọlọ́lẹ́mí náà ṣe bẹ́ẹ̀ ọlọ́ni fàmọ́ ìlú lè káfíìrì. ọlọ́ni lọ àwọn kèfèrí lára àmùhílì um rọwà yìí dání ọlọ́ni lọ wọn lára so ìtumọ̀ tá a bá ìtumọ̀ nìyẹn nínú èdè wa gbólóhùn yẹn fẹ́ tóbi jù nínú èdè wa ó ń dètè ó ń tàn jẹ gbogbo àwọn gbólóhùn yìí wọn ò ní ìtumọ̀ tí ó fẹ́ ṣe dáadáa tó nínú gbólóhùn wa ṣùgbọ́n tó dáa jù nínú gbólóhùn èdè wa òun náà ni pé wọ́n ń ṣe kí ni o wọ́n ń ṣètò ìdákọ́ńkọ́ ọlọ́run náà sì ń ṣètò kí ni o ìdákọ́ńkọ́ fún wọn so irú ìtumọ̀ báwọn yóò máa dáa púpọ̀ so ibi tá a wá ti fẹ́ ṣàlàyé fún wa òun náà wà ní wípé sífà yìí lọ́dọ̀ lọ́dọ̀ àwọn afárá tí wọ́n pín àwọn sífàtù láì wọ́n pín sífàtù láì sọ́nà mẹ́ta àsífàtù àdàtìyà ìyẹn ni pé sífà tó jẹ́ pé ọlọ́run ọba kò lè kúrò lọ́dọ̀ ọlọ́run ọba ń gbà kankan tẹ́ bá pọ̀ ọlọ́run ọba ní alim ọba onímímọ̀ ìmọ̀ yẹn ò lè kúrò lọ́dọ̀ ọlọ́run gbà kankan wọ́n ní ìmọ̀ mọ̀ kú o kò ní ìmọ̀ yẹn ní bẹ̀rẹ̀ kò dẹ̀ ní kí ni lópin lọ́dọ̀ ọlọ́run ìyẹn náà ń pè ní asifat adatiya sífà ẹlẹ́ẹ̀kejì ó ní asifatu al-iktiyariya. al sifatuli ikhtiyariya ni pé ìgbà tó bá wọ ọlọ́run lọ́lọ́run máa ń ṣe ọlọ́run ọba abábẹ́ẹ̀ ní sẹ́ ọlọ́run ọba ọba tí máa sọ̀rọ̀ ni ṣùgbọ́n nísìn a lè sọ pé ọlọ́run ọba ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sánmọ̀ báyìí a lè sọ pé ọlọ́run ọba kò máa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sánmọ̀ báyìí so ìgbà tó bá wọ ọlọ́run lọ́lọ́run máa ṣe kí ni o ní máa ṣe yẹn là ń pè ní kí ni o àsìfàátú àlè ikhtiyariya sífà ẹlẹ́ẹ̀kẹta òun ni wọ́n ń pè ní àsìfàátú àlìfẹ̀ìlíyà so àsìfàátú àlìfẹ̀ìlíyà òun tiẹ̀ sábàbí ni máa tẹ̀lé sábàbí ni máa tẹ̀lé ọlọ́run ní pé òun máa ń sọ̀kalẹ̀ wá sí sánmàlé ayé nígbà tí ó bá ti di ìparí òru lòun máa ń sọ̀kalẹ̀ ó mì pé Ah, ẹni ẹkọ bá sọ nísìnyí pé ọlọ́run máa sọ̀kalẹ̀ ní ìsìn torí pé sábàbí tí ó fi sọ̀kalẹ̀ yẹn kò tí ì ṣe kí ni o kò tí ì ṣẹlẹ̀ irú ẹ̀ náà wà ní mẹ́kìrù tá à ń sọ̀rọ̀ lé lórí orí sífẹ̀ ẹlẹ́kẹta yẹn sífẹ̀ ẹlẹ́kẹta òun wà nìyẹn sọ ìmọ̀ á jẹ́ pé sábàbí òun ni fi máa ṣẹlẹ̀ sábàbí tàwọn kèfèrí ó wà sábàbí tàwa táwa jẹ́ múmìnì náà ó ṣe kí ni ó wà so méjèèjì làwa fẹ́ ṣàlàyé onímọ̀kìrún èjì tá a pín yẹn so sábàbí ti kèfèrí ó wà tí máa fa tẹ́gbẹ́ èèyàn sọ èèyàn ti wá fọkàn balẹ̀ kò sí lọ́lọ́mọ abẹ́ sí ọlọ́run wa sọ pé n tí mo lè ṣe wà fún ọ ti kèfèrí wà so ti àwọn tó wá jẹ́ múmìnì òun náà wà àwọn akọ bẹ́ẹ̀ torí pé kèfèrí gangan òun làwọn àyà yẹn kọ́kọ́ sẹ́ńtà lé lórí náà olóòrùn pé àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́run ọba ó ń ṣàlàyé àyà tí àyà yìí ti wá àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ní titi wọn òun náà ni pé bóòlù ẹ̀sìn ọlọ́run bó ti bàjẹ́ òun ni ọkàn wọn wá balẹ̀ wípé kò sí nǹkan tọ́lọ́ bá bẹ́ẹ̀ ṣe fáwọn wọ́n wá ń plan lọ́sàn-án lóru ẹ̀rọ báwọn kèfèrí ti ń plan lórí Islam lórí ẹ̀sìn ọlọ́run ọba lọ́sàn-án lóru wọ́n máa plan tẹ́ bá ti fẹ́ gbé nǹkan kan nǹkan tí ò tó nǹkan kó ní kéèyàn ó borí èèyàn báyìí lọ sí ilé ẹ̀kọ́ kéèyàn ó sì sọ pé wọ́n ní kéèyàn máa fóòtì nítorí pé ẹnìkan fẹ́ borí lọ sí ilé ẹ̀kọ́ ẹ̀yọ̀ kí ni ìtumọ̀ eléyìí ó fẹ́ borí wọ́n ni ẹni bá fara mọ́ pé yẹn borí lọ ilé ẹ̀kọ́ àti ẹni tó bá fara mọ́ kí ni kéwọn àwọn ọkùnrin o <laughs> kí ló kàn so eléyìí ò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ tẹ́ni ẹ fẹ́ kọ́ nígbà ṣe gbé orí rẹ̀ gbàdá máa ń kọ́ ní nǹkan kò ní wọ ọbẹ̀ bá ti dé nǹkan mọ́ àgbàdo àwọn tó o nǹkan tá a fẹ́ kọ́ ò ní wálé ẹ̀kọ́ kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ mọ̀ ṣùgbọ́n torí gbé ẹ̀sìn ọlọ́run ọba òun làwọn tẹ́ jẹ́ àwọn kèfèrí wo sùn wo owó ọkàn wọn á balẹ̀ wípé ọlọ́run ọba ò lè fi wọ́n ṣe nǹkan kan kámú máa wò pé ọlọ́run ọba ò lè fi kèfèrí ṣe nǹkan kan ọlọ́run ọba ó lè fi wọ́n ṣe ẹgbẹ̀rún kan lórí pé àyà sọ́tún àárọ̀ fìyẹn láti bí òkè rẹ̀ ní àyà ninety six ọlọ́run ọba ó ṣàlàyé nípa àwọn kèfèrí wípé òun ọlọ́run ọba ó lè fi àwọn kèfèrí ó lè fi wọ́n ṣe nǹkan ọlọ́run ní wàláwọ̀ anna alalukuro. wàláwọ̀ anna alalukuro amanu ọ̀tọ̀kọ́. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn ará Mẹ́kà nígbà náà àwọn ni wọ́n jẹ́ alalukuro ọlọ́run ni tó bá jẹ́ pé àwọn ará maka yìí àti gbogbo àwọn kèfèrí yòókù náà tí wọ́n bá lọ nígbàgbọ́ ni tí wọ́n sì bẹ̀rù ọlọ́run ọlọ́run ni nam. ọlọ́run ni lafatana alayhim ọlọ́run ni àbá ti lọ sí fún wọn àlùbáríkà tí ń bẹ ní sánmà àti tí ń bẹ nílẹ̀ẹ́lẹ̀ ọlọ́run ní àbá sí fún wọn lára tọ́lọ́run ọba tó ti ṣètò nìyẹn tó jẹ́ pé ọlọ́run mọ̀ ìgbé tí gbogbo ayé bá ní ìgbàgbọ́ tí gbogbo ayé bá jẹ́ ẹni ọlọ́run in tí ò bá wà òun náà ni wípé gbogbo àlùbáríkà sẹ́mà àtìlẹ́lẹ̀ gbogbo ayé ni ọmọ lù gbọdọ̀ gbọ́dọ̀ wọn bọ̀ rẹ̀ bẹ́ẹ̀ mustahil kò ṣeé ṣe ṣùgbọ́n àwọn èèyàn kan ọlọ́run bá wà lè lò fáwọn èèyàn kan dẹ́ pé àwọn ò ní gbàgbọ́ wọ́n bẹ̀rù ọlọ́run ó ti wà nù kádàrá wọ́n ò ní gbàgbọ́ wọ́n bẹ̀rù ọlọ́run ọlọ́run ó lè sí àlùbáríkà fún wọn látara gbàgbọ́ àti bẹ̀rù ọlọ́run tí wọ́n ní ọ̀lẹ́gá gbà wọn amáka bá ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run là fatahana. fatahana alayhim barakatun minas samaa ọlọ́run ní àlùbáríkà tí ń bẹ ń sẹ́mà àti ọlọ́run ní àbá sí fún wọn ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ọlọ́ni wàlákin kàdàbù ọlọ́ni nígbà náà wọ́n pọ̀rọ̀ ọlọ́run nírọ̀ bàtà àwọn ará mẹ́ka gbà tí wọ́n di mùsùlùmí ọlọ́run sí àwọn oore tọ́pọ̀ ọlọ́run sí fún wọn oore ńláńlá ọlọ́run sí fún wọn látara ìjẹ́ mùsùlùmí wọn ọlọ́run ní ṣùgbọ́n àwọn tí ń yẹ ọlọ́ni kàdàbù. wàhálà ọlọ́ni àwọn tó ṣáájú wọn lọ yẹn ọlọ́ni wọ́n pọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n pè nírọ́ ọlọ́ni fa àkàdé. ọlọ́ni fa àkọ̀dùnáhùn ọlọ́ni àwọn ọlọ́run ọba àwa fìyà jẹ wọ́n bímọ kánú yẹ̀sìn ọlọ́ni pẹ̀lú nǹkan tí wọ́n ṣe ń ṣe ọlọ́ni àfìyà jẹ wọ́n ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n sì tún jẹ́ ẹni tó ṣe wípé wọ́n tún fọkàn balẹ̀ ọlọ́wà ní kíni àfa. àbá àmì àlùkò àyìnyá tí àwọn bàṣọlá. ọlọ́run ní àfà àmìnà àlùlìkúrọ̀ àyìnyá àti àbá súnà ọlọ́run ní ṣé àwọn tí wọ́n jẹ́ àwọn ará mẹ́kà àtàwọn kèfèrí ṣé wọ́n tẹ̀ wá jẹ́ tó ṣe yí pé wọ́n fọkàn balẹ̀ ní yí pé àyà àti àbá àsùnà ìyàwó ọlọ́run ọba kíyàwó ọlọ́run ọba kó wá bá wọn àyà àti ìyàwó bá àsùnà kíyàwó ọlọ́run ọba kó wá bá wọn kí ni ọ̀wá hùn. ọlọ́run ni tó bá wá fẹ́ wá bá wọn ó lè wá bá wọn ní òru wàhùn na ìmú tí wọ́n máa sùn lọ́wọ́lọ́wọ́ ọlọ́ni alimuyaadi ìyẹn ni pé ìyá ọlọ́run ọba ọlọ́run fẹ́ sọ ni pé a máa wá yóò wà fáwọn kèfèrí gbàgbù tàtànù òjijì lọ́lọ́run bá máa mú yàrá wa fún wọn torí pé lára nǹkan tọ́lọ́run ọba tó ní nìyẹn ọlọ́run ọba yóò wà mú yà wá ìyà téèyàn ò ní lè lágbára lórí ẹ̀ mọ́ ọlọ́run ọba wà mú wa kí ni ọ gbàgbù tàtànù ọlọ́run ọba ó mú wa ní nǹkan dẹ́gbẹ́ èèyàn ò lérò yóò dẹ̀dẹ̀ báyà lójú ẹsẹ̀ lọ́wọ́ máa ń ṣàlàyé bí náà ọlọ́run ní sí àwọn tí wọ́n jẹ́ alùlùkúrọ̀ àwọn ará mẹ́kà àwọn kèfèrí tó gbọ́ ọlọ́run sí ọkàn wọn balẹ̀ ni. wípé ìyàwó ọlọ́run ọba kò lè dé wá bá wọn ní ọwọ́ ọ̀sán wà wọ́n mi yẹlẹ̀ àbù nígbà tí wọ́n ń ṣeré lọ́wọ́lọ́wọ́ olórí ìyàwó náà bá lè dé wá bá wọn ọlọ́run bá fi sọ wípé ìyà ọlọ́run ọba a máa dé a máa dé gbàdọ́rọ̀ ọba máa ń ṣe ni wípé gbàdọ́rọ̀ ọba bá bínú tán tọ́lọ́run ọba tó bá bínú sẹ́sẹ́ àwọn tètè rí ọlọ́run ọba tún máa wá da owó fún wọn lára lára tọ́lọ́wọ̀n ọba ni ọlọ́ni nígbà táwọn èèyàn kan tó bá gbé abánikí wọ́n wá kìlọ̀ fún wọn tó wá jẹ́ wípé àwọn èèyàn yìí lẹ́yìn ìgbà tí wọ́n kìlọ̀ fún wọn wọ́n wá ṣe kèfèrí sí náà ti kìlọ̀ fún wọn ọlọ́run ni àwọn ọlọ́run ọba àmọ́ sí fún wọn àbùwáàbà kulli shay'in ọlọ́run ilẹ̀kùn gbogbo nǹkan àwàsí fún wọn. Ata, tí tóbi di pé ìgbà pariwo bímọ òtù ọlọ́run ni tóbi di pé wọ́n wà máa dunnú wọ́n máa yọ̀ pé ọlọ́run ti bá wọn ní agbára ọlọ́run ti ṣe nǹkan fún wọn ọlọ́run ni pé tí wọ́n ti wá ń ṣe lẹ́yìn lọ́wọ́ ọlọ́run ni àkọsùnà ń gbàgbìtàkàn ọlọ́run ni àwọn àgbà wọn mú lójú ẹsẹ̀ fáyìlà ń bùbù wọ́n ní tọ́ba gbá wọn mú lójú ẹsẹ̀ yẹn wọ́n wá máa di múbùnì sùn wọ́n wá máa lù sí o kò lè sí ìpínlẹ̀ ẹ̀kọ́ mọ́ lẹ́yìn ìgbà náà láàbọ̀ bá máa ṣe báwọn tètè nínú yẹn tí wọ́n bá ń hùwà burú ọlọ́wọ́n kọ́ mọ̀ fún àwọn kan jẹ wọ́n yóò mọ̀ fún àwọn ìyá kan jẹ wọ́n yóò mọ̀ fún àwọn ìyá kan jẹ wọ́n tọ́wọ́ bá wá rí pé àtàrà àyà tóun fi ń jẹ wọ́n yìí àwọn kèfèrí yẹn ò yí padà ọlọ́wọ́ bọ́ wà á ọlọ́wọ́ bọ́ wà á tún á kọ́ ọ̀rọ̀ sí wọn ọlọ́wọ́ pọ̀ gbogbo nǹkan fún wọn ọlọ́wọ́ pọ̀ kọ́ńtró gbogbo nǹkan fún wọn gbogbo nǹkan ọlọ́wọ́ ní àbúwá bá kú nìṣẹ́ ó mì pé leadership gbogbo nǹkan tó yẹ máa ń ní láyé ọlọ́run ó fún wa àwọn yóò wà ní in control everything sẹ́yìn mùsùlùmí wọ̀ wọ̀ báyìí ọlọ́run tó ń dúpẹ́ dẹ́ ọlọ́run ni wọ́n wà á máa dunnú inú wọn wà á ti dùn pẹ̀lú nǹkan tó láwọn bá fún wọn yẹn ọlọ́run inú wo ti dùn gan ọlọ́run á sì àwọn mú wọn lójú ẹsẹ̀ báyìí wàhùn láì sòrò wọn ò ní mọ̀ ìbára fẹ́ mú wa fáyì dá wọn mọ̀ bì sùn ọlọ́run wọn wà á di ẹni tó ṣe yí pé mú bì sùn lọ́run wọn ti lù sí hope kò sí chance kankan fún wọn mọ́ bọ́lọ̀ tí wọ́n ṣe nìyẹn so ìṣesí kèfèrí nìyẹn kèfèrí tó bá lọ fàyà balẹ̀ sí pé kí lọ́lọ́run ọba fẹ́ ṣe bọ́lá ti máa ń ṣe wọ́n nìyẹn bọ́lá ọba ti ṣàlàyé wọn fún wa nínú Al-Qur'an Karim so abala àtàwọn kèké nìyẹn ọlọ́run ní sànà sẹ̀dìrì jù hún nìyẹn àyẹ̀sù láàyè àlàmù ọlọ́run àwọn kèfèrí ọlọ́run máa kàn máa bẹ wọ́n ni màá máa bẹ wọ́n ni wàhùn mú ní lọ́mùmù so ọlọ́run ni màá tún máa sọ nǹkan di rọrùn fún wa màá máa ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wa lọ́dọ̀ wọn lẹ́nu pé àmú ìlú ìmùrù wá ìdá fún wọn láàyè díẹ̀ ká dọ̀rọ̀ fún wọn pé tí wọ́n fi lè di káwá sí àfihàn jẹ wọn. ọlọ́run ní kéèdì mọ̀tí ìlú kéèdì láàrin ìkọ̀kọ̀ èmi ọlọ́run ọba láàrin tó yí ni ọlọ́run máa plan rẹ ó máa dúró ó máa wà fẹ́ẹ̀m tí ò so ètò àwọn kèfèrí nìyí ó wá ku àwa tá a wá jẹ́ mùsùlùmí so ètò ti kèfèrí nìyẹn yẹn bí àwa tá a wá jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ lọ fọkàn balẹ̀ níbi ètò ọlọ́run ọba tó pamọ́ àwọn àbọ̀ ń ṣàlàyé fún wa pé gbogbo tó bá rí kó wà fún ọ nínú ímánì láyé kó ọ̀nà gbọ́ngbọ́n rí ààrẹ yìí pé omi ímánì má fètò má bá fọkàn balẹ̀ kí ọ̀nà gbọ́ngbọ́n gbé a èmi náà tíráì mo ní ímánì má fọkàn balẹ̀ gbogbo àwọn máa sọ pé ìwọ nìkan ni ìwọ nìkan ló ní súnà ní gbogbo agbègbè tó wà pátáyán onísúnà kan tó wà ní gbogbo agbègbè èmi nìkan ni tó kò sẹ́ni àkàndọ́ wà mẹ́rin lára nǹkan tí máa ń kó báyàn wájú ọlọ́run tí ò lẹ́tọ̀ọ́ kó máa jáde lẹ́nu mùsùlùmí kan kẹ́rù kan sọ pé níbi kan o onísúnà kan ló wà níbẹ̀ kò sóun súnà míì mọ̀ níbẹ̀ tẹ̀mẹ́ lórí sóòjọ́ lọ́run tó mọ gbogbo àwọn tó wà níbẹ̀ ọlọ́run ni ó sọ yí pé wà á lámúbímọ ní kákọ̀ lára tí máa ń kó báyàn níwájú ọlọ́run tí ẹ gbọ́dọ̀ sọra fún pọ̀ kéèyàn ò ríra èèyàn kéèyàn ò máa rí ara èèyàn wípé a èmi náà ń sin ẹ̀sìn o èmi náà ń ṣe súnà o a mò ń tíra èmi náà sì o gbogbo èyí o gbogbo yìí ni mo jù lọ o ara nǹkan tó burú nínú ẹ̀sìn tó jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn àbọ̀ àní láyà zálùlì mọ́mìn kọ́ ìfàmù àyà yẹn nígbà tí afa wa asaadi tí wọ́n jẹ́ afa fún ṣé wàdùn sẹ́mi wọ́n ń ṣàlàyé bẹ́ẹ̀ wípé àyà yìí o takwifu ni ó ń sọ fún wa ó ń dẹ́rù bá wa tá a jẹ́ mú mi ní ó ní wọ́n ní à ń àlẹ́ ábídú bí ìbàdàtì wàláyé jìtárọ̀ àlẹ́ álímú bí ìlmìí wàláyé jìtárọ̀ àlìgẹ̀níyú bí gínáàkù wàláyé jìtárọ̀ àlìkọ̀wíyú bí kúwọ́tì onígbé àwa tá a jẹ́ mùsùlùmí ìtọ́lọ́wọ́n bá bá fún wa a gbọ́dọ̀ lọ wá gbàkànjẹ pẹ̀lú ẹ̀ kí wọ́n wá wòye pé mo ń ṣe Islam mo lówó lọ́wọ́ àmì pé ọlọ́run ọba kò ní fìyà jẹ mí lálùkì àmọ́ mi kó fi yẹn kọ́ ránà pé àà mo ṣe Islam náà mo dẹ̀ lówó lọ́wọ́ ìyẹn ni àmì wípé kí ni o ọlọ́run ọba ò ní fìyà jẹ mí ní àlùkì àmọ́ mọ́mọ́ dẹ́rẹ́ wò rárá kò wọ́n yí pé aa onímọ̀ ní mí náà tí mo gbọ́ àwọn nǹkan tó wà nù tí àyè dáadáa jà àwọn èèyàn lọ tí mo dẹ̀ jẹ́ àfáàgbà pẹ̀lú mẹ̀tọ́lọ́hún fún mi yìí aa bẹ̀lí ìlú ìtọ́ka ọlọ́jọ́ yí pé lálìkì àmọ́ aa ọmọ àdìjọ́nà nìyí ọ̀rọ̀ bàbá jẹ́rẹ̀ láíláí ẹ̀dọ́ wọn fún lágbára náà kò gbọ́dọ̀ wò pé aa ah, ah, tẹ́lẹ̀ mi ni amiru àmírù ni mí èmi ọlọ́run ṣe lórí gbogbo wọn ẹni ọba yẹ̀ fẹ́yàn ní àmírù òun ló máa lóore jù láàrin àwọn èèyàn yẹn ìgbà tí mo ti jẹ́ àmírù yẹn lálìkì àmọ́ àdìjánà mi ti sọ ẹni tí ò ní mímọ̀ tó jẹ́ olùjọ́sìn fọlọ́run kó náà wà lọ́gbà kan jẹ́ àmọ́ ń kírun bí èkó mọ́sálásì mò ń sọ gbogbo ní ẹgbẹ́ máa ṣe mò ń ṣe tààjù pẹ̀lú bí mo ti ń rí àwọn àbádà ìṣe nírọ̀rùn pẹ̀lú bí mo ti ń rí àwọn àbádà ìṣe nírọ̀rùn ó ń jẹ́ ìtọ́ka wípé àlìkíámọ̀ mi wípé àlìkíámọ̀ mi ó sọ pé àlìjẹ́nà ni màá wọ̀ ẹni tí bá ti lọ lérò báyẹn kò dé àmì náà mọ́kìrọ̀ náà ó ti fọkàn balẹ̀ níbi gíní o ètò pamọ́ tọ́lọ́wọ́n ọba òfin mọ ẹnìkankan ọkàn ẹ̀ ti balẹ̀ lé lórí ẹnìkan ò sì ní máa tọkàn balẹ̀ nínú ètò tọ́lọ́wọ́n ọba ti pamọ́ ìlàlùkọ́ òmùlùkọ̀sì àmì pé èèyàn máa jẹ́ lùsàǹsì ní ẹni wájú ọlọ́run tàbí wẹ́gbẹ́ abala àkọ́kọ́ nìyẹn tá a gbọ́dọ̀ ṣọ́ra gbogbo wa pátáyányá a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa a gbọ́dọ̀ máa wà nínú bẹ̀rù gbogbo tá a bá ń ṣe pátáyányá àwa tá a jẹ́ mùsùlùmí àwọn àfáà sọ wípé tá a bá kírun tán ta ló lè jáde nínú wa tí ó wàá sọ pé ìrun zuri tí mo kí ọlọ́run ti gbà lọ́wọ́ mi ẹ̀ ẹ̀yà rẹ̀ nìkan ló ń sọ bẹ́ẹ̀ àti káyì láta báyìí ọlọ́run ti gba ilé yìí báyìí àbáṣá ìlú dúkú báyìí ọlọ́run ti gba ilé yìí àbáṣá ìlú dúkú báyìí ta ló lè sọ bẹ́ẹ̀ mẹ́ nínú wa kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ nínú wa náà káwọn pé ìrun tí mo kí àní mo kí dáadáa gbogbo àríkánu ẹ̀ ni mo ti fún wa wàá nírọ̀ jáwù ni pé ọlọ́run bó gbà lọ́wọ́ rẹ̀ wàá sì tún mọ̀ bẹ̀rù pé ọlọ́run lè mọ̀ gbà lọ́wọ́ rẹ̀ méjèèjì gbọ́dọ̀ wà bí tẹ́síwìyà ni bá a ti gbọ́dọ̀ rí i àwọn ẹ̀ṣẹ̀ wa tá à ń ṣẹ̀ kádà wá sọ pé torí bí a jẹ́ múmi ní ìgbà tá a wá jẹ́ múmi nìyẹn àwa tọrọ túbá àtọrọ túbá túbá wa dá àtọrọ túbá níbi àwọn ẹ̀ṣẹ̀ wa tá à ń kí ló ń sọ fún wa yí pé ọlọ́run túbá yẹn lọ́wọ́ wa. kí ló sọ fún wa bẹ́ẹ̀ pé ọlọ́run ọba gba túbà yẹn lọ́wọ́ wa. kò sí nǹkan kan tó sọ fún wa kò sí tó sọ fún agbọ́dọ̀ àgbàgbà túbà yẹn lọ́wọ́ wa so látara bẹ́ẹ̀ a máa wá wà nínú wípé à ń a rẹ̀ tún máa wà lórí pé kí ni àní máa ní ìfọ̀kànbalẹ̀ tányányán èèyàn lé ní ìfọ̀kànbalẹ̀ tányányán àwọn àbá sàlàyé fún wa yìí dé alẹ́ àǹbíyá àwọn ànẹ́bí ọlọ́run ọba hum màmúnú alẹ́ àkìbà àwọn ànẹ́bí ọlọ́run àwọn ló jẹ́ igbe ìgbẹ̀yìn wọn ọkàn wọn balẹ̀ lé lórí àwọn ànábì ọlọ́run wọ́n ti fọkàn balẹ̀ èyí ló gbé ànábì ọlọ́run bá kọ́ wọ̀ ná gbogbo ayé àdìsọ́fẹ́ lẹ́lẹ́ wọ́n ní ànábì ọlọ́run kọ́ wọ̀ ná wà máa dá àlìkà hum aṣáájú khawfan àwọn ẹni tí wọ́n bẹ̀rù jù nígbà gbèdé àlìkìámọ̀ àdìsí ṣàfá àtúlù kúmúrọ́ tí a lọ máa bá gbogbo àwọn tí wọ́n já àwọn ànábì àwọn olùlẹ̀ azmi tá a lọ máa bá wọn ẹwọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wọn kí lóye kí wọ́n sọ fún wa lẹ́gbọ́n sọ ní pé àwa ò ní problem ẹ̀yin ló kù dẹ̀ ní problem gbogbo ọlọ́run ti yanjú ọ̀rọ̀ títí wọn ẹ̀yọ̀ sí nǹkan sọ fún àná ẹ́ wọn ò sọ bẹ́ẹ̀ fún wa àwọn tó jẹ́ àwọn ni wọ́n ní ìfọ̀kànbalẹ̀ jù lórí wípé ìgbẹ̀yìn tí wọ́n ti dá ẹni àlìjẹ́ náà ni wọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ alimobasharuna bilijanna àwọn tí wọ́n fún ní ìrò pé wọ́n wà àlìjánà táwọn ìbí sọ pé ìwọ ọmọ àlìjánà ni ọ́ ìwọ ọmọ àlìjánà ni ọ́ ìwọ ọmọ àlìjánà ni ọ́ táwọn ti sọ bẹ́ẹ̀ tá rí nínú wọn tó wá sọ pé ah ẹ rí o mo ti jẹ́ ọmọ àlìjánà látara pé mo ti jẹ́ ọmọ àlìjánà kò ní ìdí kí n ṣe nǹkan kan náà ànábì ti grant mi lọ́mọ àjánà ànábì sì ti kú ó sì ti kọ́ lóhùn kú lóhùn tó fún mi gbọ́mọ àlìjánà mi ṣé lẹ́yìn ìgbà náà bí kú tán àwọn gbogbo àwọn àbúgbákiri gbogbo wọn tó wà lórí ìbẹ̀rù wọn ò kúrò lórí ìbẹ̀rù tó ń kúrò lórí ayé gbogbo àwọn tó ń fún ní pé ọmọ àlìjánà ni wọn bẹ́ẹ̀ náà ni àwọn alùbádìrì bẹ́ẹ̀ náà ni àwọn alùbẹ́ àtìrìnìdùá tó ìṣọlọ́wọ́ bá sọ fún mọ́rù wípé ṣé wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ti wo gbogbo iṣẹ́ wọn ni tó sọ wípé ìmọ̀dù máa ṣí ìtùn kọ̀dìgàn fẹ́ẹ̀tù lẹ́kùn ẹ máa ṣe tó wù yín mo díjì ṣùgbọ́n tó tẹ́lẹ̀ bá lẹ̀ gbé bẹ́ẹ̀ gbé là Allah ni pé ó fìdí múlẹ̀ pé ọlọ́ni ẹ máa ṣe tó wù yín mo díjì ṣé wọ́n wá ń ṣe tó wù yín máa dáríká um aṣáájú ọ̀fà tonti bẹ́ẹ̀ náà wọ́n sì tún jẹ́ kí ni o ẹni tí bẹ̀rù kí làwọn abẹ́ pera wa láàrin gbogbo àwọn ọ̀rẹ́ ẹni báwọn kí la fẹ́ pera wa táàbí wa fọkàn balẹ̀ táàbí wa ní máa ṣèbádà wa pẹ̀lú bẹ̀rù gbogbo nǹkan tá a bá ń lékún sí lẹ́sìn táàbí ní máa ṣe pẹ̀lú bẹ̀rù táwọn àmọ́ jẹ́ pé tá a ń lékún lẹ́sìn yẹn láwọn máa fi ṣe fáàrí àwọn máa fi ṣe yẹran táwọn àmọ́ pariwo pé èmi àní sálàfí ni níṣẹ́ kò sí abẹ́ tó lè sọ pé mi ò ṣe sálàfí ǹjẹ́ ètò nǹkan ǹjẹ́ onítùmọ̀ ẹ̀yà wa sọ di wàhálà léra rẹ̀ lólórí gbogbo nǹkan báyìí a gbọ́dọ̀ sọ̀ra fún un a máa bẹ lọ́nkọ́lọ́ gba nǹkan amúdání ni nǹkan amúdání a máa bẹ lọ́n lé lórí wọ́n béèrè lọ́wọ́ Imam Ahmad rahimahullah kọ́lọ̀ kó bá kẹ́ Imam Ahmad wọ́n ní mata yẹ́gidulẹ̀ abudu tọ́ọ́mọ́ ọ̀rọ̀ àti wọ́n ní bàbá ìgbà wo ni ọmọ èèyàn tó lè taste ìfọ̀kànbalẹ̀ tọ́kàn rẹ̀ balẹ̀ gbé ah mo dúpẹ́ ọkàn mi balẹ̀ wọ́n bèèrè lọ́wọ́ bàbá bẹ́ẹ̀ bàbá bá sọ báyìí pé wọ́n ní ìdá awùwálí kọ́dà mí yàdọ́wù á fìlìjànù nígbà tó wọ́n kọ́ mú kọ́dà mú aláwọ̀ ẹsẹ̀ rẹ̀ àkọ́kọ́ báyìí tó bá gbé wọnú àlìjànnà báyìí yẹn kọ́ sọ pé ah alhamdulillah ah <laughs> olùkọ́ lọ́dọ̀ ọlọ́run pé ntikọ́ ntikọ́ pé ntáwọn sọ nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ wúbọ̀ ìbúrú kan tọ́ọ̀tù òdúwà lágbára ju ọ̀rọ̀ tí Imam Ahmad sọ wúbọ̀ ìbúrú kan tọ́ọ̀tù ni wípé láwọn alẹ́rìndínlì àlìwá ìdá dákìlà lìjánà tí ẹsẹ̀ mi ẹyọ kan tó bá wà nínú àlìjẹ́ náà wàlẹ̀ ukùrọ̀ kọ̀ọ̀ríjà à tí ẹsẹ̀ kejì tó wà nínú tó wà níta àlìjẹ́nà ó ní má àmì ń tu mọ́kìrọ̀lá ó ní mi ò tí ì kọkàn balẹ̀ pé ọlọ́run ló sọ pé o tí ì wọ́n dán tí ì wọ́n dán ah, ọ̀rọ̀ láwọn ẹsẹ̀ kan máa para lọ́nà náà ọgbẹ́ mi ò lè balẹ̀ ó gbàdí máa lóye gí ni o tí máa tó wọlé fún un àwọn tí wọ́n jẹ́ ní ṣáájú nìyẹn àwọn tí wọ́n jẹ́ àwọn tó ṣáájú lọ bí wọ́n ti lo láìfù wọn nìyẹn wọn ò máa fọwọ́ gbáyà lórí nǹkan òun gbìyànjú inú ẹ̀sìn máa pera rẹ lólùgbìyànjú inú ẹ̀sìn tó ń fẹ́ láti gbọ́rọ̀ ọlọ́run yé kí wàá lọ́ba tó wá máa ṣe àwọn nǹkan tí ò ní túmọ̀ gbẹgbẹ a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa tá a bá ti gbọ́rọ̀ yíyé ó máa jẹ́ kó yé wa dáadáa wípé a gbọ́dọ̀ ṣọ́ra gbẹgbẹ àdìsí kan wà tí àwọn àfà tí wọ́n túmọ̀ fún wa wọ́n ní àdìsí kọ́dàrú ni ó ní ìnàlẹ̀ àbùdá làyàmọ́lú bí amẹ́líkìnà alìlìjánà ẹrú yóò máa ṣiṣẹ́ ọmọ àlìjánà àtàmà yẹkùnú bẹ́ẹ̀nà wúwa bẹ́ẹ̀nà a ìlà àdìrà ìjọ wà wà láàrin kó wà àlìjánà àti ẹ̀ kò ní jùmọ̀ dáká lọ fàyà amẹ́lú bí amẹ́lí alìnà fàyà dùkúlù yóò wà lọ ṣiṣẹ́ ọmọ náà yóò wà wọ́ bẹ̀rẹ̀ àwọn àfáàwà mú àdìsí mi wà wípé pàdé bá ń ṣiṣẹ́ ọmọ àlìjẹ́ náà bọ̀ tọ́lọ́ ń dẹ́n gbaṣẹ́ yẹn lọ́wọ́ rẹ̀ tó wá ku sátà díẹ̀ tó wá lọ ṣiṣẹ́ kí ni o ọmọ náà ọwọ́ àwọ̀ náà àwọn àfáàní àdìsí mi wà òun sọ pé bí mọ́ yẹ́bùdú nìyẹn náà làyàmọ́lú bí amali áàlìlì jàǹnà fíìmọ́ yẹ́bùdú nìyà yóò máa ṣiṣẹ́ ọmọ àlìjàǹnà òní ọ̀hàn sí gbogbo èèyàn pàtàkìyàn torí pé iṣẹ́ tí ń ṣe yẹn ibi bí ń bàjẹ́ ti wà ní ọkàn rẹ̀ ó ti gbà kan jẹ́ pẹ̀lú ara rẹ̀ pé àwa lóníṣú náà àwa lẹlẹ́sìn àwa la mọ nǹkan yẹn ó ti gbàtànjẹ nínú ẹ̀mí ara rẹ̀ gbogbo ohun tí ń ṣe pátá yẹ́nyẹ́ ìjọra ẹni lójú àlè ujibu ó wà mẹ́ ìjọra ẹni lójú ìkara ẹni sí ìpẹrẹ ẹni ní nǹkan ó ti wà nínú ohun tí ń ṣe yẹn ló fi jẹ́ pé tí bá wọn ṣe kí ni ẹ̀rọ bí ah àwọn eléyìí pé gbèsè sí gan àwọn eléyìí ṣe kí ni gbèsè sí gan torí ẹ bí màá yẹ dùn ní mà ìjọ àwọn sáwọn èèyàn ah, ni ẹ eléyìí ó olùpèpè nìyí dáhìí gidi lélẹ̀ ah àwọn eléyìí ọ̀bẹ kí sínú òkú àwọn eléyìí ah wọ́n lu bíbí àgbọ̀ngbò ni ah àwọn eléyìí gidi kan ní kan fíìmù àyẹ̀kùtù ni màs ìjọ màá sáwọn ènìyàn bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ọlọ́run wa jẹ́ kí ákíbà ẹni yẹn ó mọ̀ dà látara wípé ó ti ń lọ ọkàn sí kí ni ó mọ̀kìrọ̀ náà àgbọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ pé a gbọ́dọ̀ sọ́ra dáadáa ká má jẹ́ ẹni tí ó fọkàn balẹ̀ sí ètò ọlọ́run ọba àkọ́rọ̀ kọ̀kọ́ abalẹ̀ lẹ́ẹ̀kejì fún mùmíní òun ni abala àlùkùsọ́ àwọn olùyapọ̀ ọlọ́run ìwọ tó o bá ti ń yapọ̀ ọlọ́run ìdó fi mọ̀ pé wọn fọkàn balẹ̀ sí ètò ọlọ́run ọba àkọ́kọ́ ìyàtọ̀ lọ́wọ́ bá fẹ́ fi jẹ́ lálìkì àmọ́ tó fi mọ̀ pé o ti fọkàn balẹ̀ sí pé ó jẹ ìyà yẹn òun náà ní í pé kọ́ ọ máa fi tú bá ọlọ́run kó máa fi kó máa rò pé ẹ̀ṣẹ̀ yìí ni ìlé fílẹ̀ ní ìsìn ẹ fún mi táìmù díẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ kan òun ṣe sìnà òun mutí ọlọ́run gbèsè kó yí ọ wípé ìtì ọ̀dà ni ọwọ́ ń sọ wípé ẹ̀sìn fi mí lẹ́nu ìyá ọlọ́run má gbàgbé pé báàgì káàtàn ló máa ń dé látẹ̀tẹ̀rù bìtúùlì umùrì ẹ má máa gbà kàn jẹ́ pé ẹ̀mí yóò bù ara tó ń dààmú àwọn èèyàn nìyẹn kó o gbà kàn jẹ́ pé ọbẹ̀ kejì nìyí gbogbo bí àbádé báyìí ẹ̀mí mi ó sì bù má gbà kàn jẹ́ pẹ̀lú ẹ̀ o ara táwọn èèyàn ń gbàtànjẹ pẹ̀lú ẹ̀ àwọn tó jẹ́ resort ẹni tí bá ti ń ronú pé ẹ̀mí òun ó gùn ọmọ abẹ́lẹ́ ni pé ó wù mí kẹ́mi ìlú gùn wọ́n dé wọ́n dé àwa yìí àsìkò ah, ìkẹta fẹ́ ṣe láyé tó pọ̀ gan ara àtànjẹ tí èèyàn máa ń nínú ìgbàlejò ọlọ́run bá fọwọ́ léèyàn ní kóòpì júnìyà tàánàká jẹ̀rí ìdùn àwọn ádìrí gídọ́ tó àwọn ádìrí sẹ́bì máa wà lé ayé bí àjòjì àbẹ́ni tí ń gbójú ọ̀nà kọjá ẹni ara fi ọ̀rọ̀ kún àdìsí yẹn wípé tó o bá jí láàárọ̀ bàlá tẹ̀síìrì màsà tó o bá wà láàárọ̀ má retí kó dìrọ̀lẹ́ tó o bá dìrọ̀lẹ́ má retí kó dàárọ̀ kéèyàn máa fọkàn balẹ̀ wípé a ah, èmi ọ̀la ah, à kò sí rárá kankan àjọ wà bẹ́ẹ̀ ni ọdún mẹ́wàá lónìí àjọ wà bẹ́ẹ̀ ni ìtànjẹ gidi ni lára àfọ̀kàbalẹ̀ nínú mọ́kìrù láìlú wa ó máa wọ ẹ máa wò pé a ah, kò sí bàtí kò lè dé o bòbí bẹ́ẹ̀ sùn lálẹ́ lọ́mọ wò pé a ah, ìkú lè dé kéèyàn kílò tó ma ẹlòmíì náà rò bẹ́ẹ̀ kódà tí ò ní sáré nǹkan kan kàn kọlù náà ni ah, yóò bá yíwọ́ ètò ọlọ́run ni mọ́ àwọn pé àwọn tí ń yíwọ́ yẹn pé ẹ̀ olú paracetamol sùn ni kò yẹ bp ẹ̀ wò ní kò ṣe tó yẹ kó ṣe ní kò kò olóògbójútó ara rẹ̀ tó ní kó mọ eléyìí ìkàjẹ́ ẹ̀yìn wọ́n máa jẹ́ kó máa pọ̀ fún ọ ẹ bá ti kú pẹ̀lú ọlọ́run ọba ti ṣètò tiẹ̀ pé bí ó ti lọ nìyẹn ọlọ́run fi kọ́ ọ lẹ́kọ̀ọ́ ni tó wọn bọ wọn bọ wọn bọ mú nǹkan kan wá gbé tí wọn bá ń lọ hospital dèbè tí ń chẹ́kì gbogbo ẹ̀ kó chẹ́kì irú nǹkan báyẹn ò lè ṣẹlẹ̀ síyàn ọlọ́dẹ̀bẹ̀ kó o ní ibùrọ̀ kó o mọ̀ wípé ìwọ náà lè kú láti ẹni tàn ọ́ mú nǹkan kan wá èèyàn ní ìfọ̀kànbalẹ̀ sí kí nìyẹn o mọ̀tòrò wọn ni kéèyàn máa sọ̀rọ̀ ní abala bí kéèyàn bá kù sí pé lágbájá yìí ó kù sí ní báyìí ṣùgbọ́n olóòtún fi ìdánwò fi yẹ ẹ̀kọ́ tó wọ́n fẹ́ kọ́ gangan ló máa mú dání bẹ́ẹ̀ ẹ̀kọ́ tọ́lọ́ fẹ́ kọ́ nínú ọ̀rọ̀ yẹn ló mú dání ló fi jẹ́ pé àwọn afáà ṣàlàyé fún wa ẹni tí bá ti ń dá ẹsẹ̀ tọ́kàn rẹ̀ bá ti ń balẹ̀ lórí ẹsẹ̀ tí ń dá tí fi túbá dágbà tí ò túbá tí ń fojú kékeré wo àwọn ẹ̀ṣẹ̀ tí bá ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ léyìí a ẹ̀ṣẹ̀ tí mò ń ṣẹ̀ yìí ló ti tó nǹkan ṣùgbọ́n mò ń ṣẹ̀ lọ èmi ò gbẹ́sẹ̀ ló tó nǹkan wájú ọlọ́run tó kí wá ni mò ń ṣe tó ti wà á burú ní tí mò ń ṣe èmi ò rò pé tí ìtòbi jù ó sì mọ̀ pẹ́sẹ̀ mi àmì pé èèyàn ní àlẹ́ amúnú lè má kiri lọ́rùn tó ká má ẹni tí ó nílò àwọn àkàmáyé ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa níbi àwọn nǹkan olóbi wa jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn àfa àwọn àǹfààní tí ń bẹ níbi kéèyàn gbọ́ ọ̀rọ̀ yìí yé àwọn àfa àṣàlàyé alákọ̀ọ́kọ́ àǹfààní tá a máa rí níbi pé ká gbọ́rọ̀ yìí yé òun náà ní wípé ọ̀rọ̀ yìí o yanfi alẹ́ ojìbà min àǹfẹ̀sìn ó máa lé dànù kúrò fún wa ìjọra ẹni lójú ìríra ẹni ó máa lé dànù kúrò fún wa ara àǹfààní tá a máa rí nù kò ní jẹ́ ká máa wora wa pé àà àtó nǹkan kan lọ́dọ̀ ọlọ́run àbá jẹ́ nǹkan kan níwájú ọlọ́run kò ní jẹ́ àmọ́ wora bẹ́ẹ̀ àǹfààní sọ bẹ́ẹ̀ fún wa ẹlẹ́ẹ̀kejì ó ní ìsẹ̀rọ̀ọ́hù ìlàtọ̀ àti lọ. ìmọ̀ ajé ká máa yára lọ tẹ̀lé tọ́lọ́wọ́n bá òní máa fi ìbáàdà òní máa fi wọ́n lẹ̀ ọgbọ́n wà ní pé gbogbo ayé rẹ jẹ́ ìbáàdà kìí ṣe pé nǹkan ló wọ́n ti àwọn èèyàn nígbà lóbi òwò yìí pé káyọ̀ náà pílà kò pọ̀ òní ìbáàdà ìgbà náà àṣemọ́ wà ń bẹ̀ pé ìyànnáfílà ìmọ̀ lọ ìyànnáfílà kí máa ṣe kìíní ara àbádà ni ṣùgbọ́n tó bá yẹ kó o ṣe general people láǹfààní nẹ́bílà tó fẹ́ yẹn yẹn ìbádà ni èèyàn tó pọ̀ tó fẹ́ ṣe láǹfààní kí ni o ìbádà ni tó dẹ́gbẹ́ àǹfààní tí wọ́n fi gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé lọ fẹ́ ṣe fún wọn ìbádà ni méjèèjì ìbádà tí tó fẹ́ kírun yẹn ìwọ nìkan ló fẹ́ ṣe láǹfààní kò ní lọ bòmí ìbádà rẹ kọ́ yẹn yóò ṣe ọ́ láǹfààní yóò ṣàwọn mi láǹfààní ọlágbára jù so al-isra'u ila ta'atillah ìyí tí wàá sí ikọ̀ wa ká yára lọ síbi ìtẹ̀yẹ́tọ̀ ọlọ́run ọba torí pé a lè kú at any time kò sí ní tó fi wá lọ́kàn balẹ̀ a lè kú at any time so ẹ̀dọ́kọ̀ wa nìyẹn ẹlẹ́ẹ̀kẹta al-isra'u ila tawba wàá sí yìí ń fún wa pé tá a bá ti ń dẹ́sẹ̀ ká tètè máa yára lọ síbi kíni ọ lọ síbi tútúbá ká fi àwọn ẹ̀ṣẹ̀ wa lẹ̀ ká má gbàtàn jẹ pẹ̀lú àwọn kíni o àwọn ẹ̀ṣẹ̀ wa tá a bá ń ṣẹ̀ ká fi lẹ̀ lẹ́yìn wá gbà náà ó tún wá ń ṣàlàyé fún wa yìí pé ànàkùnà bẹ́yìn al-khawfi wa ar-raja'i bi taswiya á wà láàrin ìbẹ̀rù àti fọ́nkan balẹ̀ yàtọ̀ àwọn kan wà ní àwọn èèyàn tí wọ́n ní gbé ìbẹ̀rù òun ló pọ̀ jù láyà tiwọn àwọn tí àwọn tí bẹ̀rù pọ̀ láyà wọn àwọn yẹn wọ́n wá kọjá àlà wọ́n lè ní à kí ẹ̀ bá fi lè gbèsè ẹ̀sẹ̀ kan báyìí kó mọ̀ wá ọlọ́run lè forí jì láéláé yóò wọ iná ni àwọn bẹ́ẹ̀ sàkómọ́ ara wọn àwọn ni pé àwọn yẹn ká ó fún wọn ó ti pọ̀ jù nìyẹn àwọn kan wà expectation rọjáwù tiwọn ló pọ̀ jù àwọn kan lọ́wọ́ ẹ̀ kó ọlọ́run kó ọlọ́run ọlọ́run òróró kò tó bá ń tó bá ń jáde tó wà dá gbogbo náà ná bí bá sì ń kírun àti ṣe díẹ̀ díẹ̀ náà bẹ́ẹ̀ náà rọjáwù àwọn eléyìí ṣe gidi ó ti pọ̀ jù àwọn tí káwọ́ fún wọn pọ̀ jù wọn bí ah kẹfẹ́ nílẹ̀ lóye o ọmọ ọlọ́run o wọ́n máa há gbogbo ẹ̀ lọ́kàkiri tiẹ̀ ni gbogbo ẹ̀ káwọn fún tiẹ̀ ti pọ̀ jù àìwá báyìí nẹ́rìjú lèmọ́mìn àlàkàyèrọ mùmìnì kódà tún lè máa ṣàdúrà fún ẹni tó bá rí kọ́wà kódà kó orí ẹni tó ń ṣe bídíà ó lè máa ṣàdúrà fún mi kọ́ lọ́n fọ̀nà mọ́ kọ́lẹ́ tí wọ́n kọ́ ọ lẹ́kọ̀ọ́ pé kó o ṣàdúrà fún ẹni tó ń ṣe bídíà kọ́ lọ́n fọ̀nà mọ́ pé kó o pè ní kẹfẹ́ orí gan-an lọ́wọ́ ajẹ́ lọ́wọ́ ajẹ́ kọ́dà fún mi ìbàdàn bá dòdò jèbè kí ló dé ọ̀sán pé kọ́ lọ́wọ́ fọ̀nà mọ́ kó o ṣàdúrà fún pé ẹ tó ń ṣe bíbí àyò olóhùn sì máa fọ̀nà mọ́ pé kò sí yẹn lára ẹ̀sìn kó jẹ́ pé ìṣe pèmí kèfèrí nìkan lọ́wọ́ wà lára ẹ̀sìn ẹ́ tó dàgbàrà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa ṣọ́ra dáadáa a máa wà ìdó ń kọ́ wa nìyẹn bẹ́ẹ̀ nàlẹ̀ kàófì wà rọ̀já ì bìtẹ́sì yẹn wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ mọ́mọ́ ahmed bóun ni káwọ́pù èèyàn ti gbọ́dọ̀ rí àti rọ̀jáwò èèyàn ti gbọ́dọ̀ rí mọ́mọ́ ahmed ni ó gbọ́dọ̀ wà ní fifty fifty mùsùlùmí bóun ti gbọ́dọ̀ ikọ́ gbọ́dọ̀ ikọ́ gbọ́dọ̀ kọjá kan ní every time tó o bá kírun tán ó gbà yìí pé ah ọlọ́run ó gbà mí ó tún wá bẹ̀rẹ̀ ìwọ ọlọ́run gbà mí lọ́wọ́ mi <laughs> so pé òṣìṣẹ́ lọ́nà ni kò ṣe ọlọ́run ó gbà mí ọlọ́run ló gbà mí àdìgbà ni ẹ wọ́n lọ́n gbàrún yìí lọ́wọ́ mi ó wà láàrin bẹ́ẹ̀ bí ni ó káwọ́fù wà bọ̀tà agbọ́dọ̀ wà bẹ́ẹ̀ tó àtẹ̀sílíìm ọ̀lẹ́lẹ́karùn-ún lè kọ́dárí lọ kéèyàn sọ̀rọ̀ ẹ̀ ń dà fún ètò ọlọ́run lórí gbogbo nǹkan ẹ̀yìn tá à ń sọ tó ti jẹ́ pé ó hàn sáwọn èèyàn pé iṣẹ́ sin ọlọ́run ó dẹ̀ fáwọn àníyàn kan bàjẹ́ ọlọ́run jẹ̀jẹ̀ ọlọ́run ṣiṣẹ́ ọmọ náà ọwọ́ wọn náà wọn ò ní ti kọ́ máa pé ní ọlọ́run bẹ́ẹ̀ kọ́ láwọn sì máa wò bẹ́ẹ̀ ibi tí ń ṣe ibi tí ń ṣe gan ìwà nǹkan ni ò ṣe kò sí kankan bẹ́ẹ̀ nìyí ọgbọ́dọ̀ ní kí ni o àtẹ̀síwó ọgbọ́dọ̀ ní ìmọ̀ sọ̀rẹ́ńdà fún kí ni o ọgbọ́dọ̀ mọ ọgbọ́dọ̀ ní ìsọ̀rẹ́ńdà fún kádà ọlọ́run àwọn nǹkan márùn-ún oníwàásù wa olọ́kọ́ wa tò níparí orin tí a fi parí ẹ̀ pé tó tún lè wúlò fún wa òun náà ní pé wàlá tá a náà ń mọ́kírọ́ ń pèrọ̀ bí jáyà wàlá tàgbọ̀nà makirọ̀ olè rọ̀ bíkà yà àbí. wàlá tàgbọ̀nà makirọ̀ olè rọ̀ bíkà yà àbí. làkọ́dí àmì náà lè kù sáàrù màkìrọ̀ ìlà ìgbé mi. làkọ́dí àmì láyé kò sáàrù màkìrọ̀. kò sáàrù kọsẹ̀rọ̀. làkọ́dí àmì náà. Nàkọ́dí àmìnà líkù sáàrù bàkìrọ̀ ìlà àbúrú. Nàkọ́dí àmìnà wàlá táàmà náà nínú tọ́kìlì àlùkọ̀fífà má fọkàn balẹ̀ mọ́kírọ́ lè rọ̀ ọ́ bí káyà àfihàn. wàlá táàmà náà mọ̀kírọ́ lè rọ̀ ọ́ bí káyà àfihàn. má fọkàn balẹ̀ sí ẹni láǹtọ́ lọ́wọ́ bá bá ní ní kọ̀rọ̀ kó kàn ó bẹ́ẹ̀ ọlọ́run ní ọlọ́run ní dìbílẹ̀ rẹ̀ lé ọlọ́run ní segiri kan ọlọ́run ní segiri kan ọjọ́ bẹ́ẹ̀ mẹ́kìrọ̀ ń lè rọ́bì kàyà ákì wọ́n máa yá mi má dẹ̀rú ẹ̀ wò má dẹ̀rú rí kó o sì máa rán kàn má fọkàn balẹ̀ tó máa rọ́ ibẹ̀ à èèyàn máa ń kẹ́sẹ̀ déwájú ọlọ́run tẹ́lẹ̀ bá lè gbẹ́sẹ̀ déwájú ọlọ́run ọlọ́run ọba ọmọ ìforí jiyàn ẹ̀ẹ́n tó bá ìta á gáparọ́ wà ní sá àjàbà ọ̀nà ẹ̀ wọ́n bá wọlé ọ̀bá máa forí jìyàn ló forí jìyàn mi níbi àárẹ̀. wọ́n sọ gbọ́dọ̀ yẹn ọ̀rọ̀ amúgbé àtẹ́yìn ah, ah, bá kẹ́sẹ̀ níwájú ọlọ́run tí ìtọ́ra àforíjì ọlọ́run foríjì mi ló máa dẹrú ẹ̀wò rárá kékeré yẹn máa dẹ́wò tọ́ má ẹ̀wò làkọ́jú àmì nàlẹ́kùn sáré máa ń tó akọ́jú ìlànà làkọ́dí amidol kusan àwọn losers àwọn ni wọ́n fọkàn balẹ̀ sí kí ni o mákìrọ̀ ìlàyé àwọn tó fẹ́ pàdánù tí wọ́n fẹ́ mísì àlùkìyàmọ̀ àwọn náà ṣe kí o àwọn ni wọ́n fọkàn balẹ̀ sí mọ́kìrọ̀ ìlà tó látara bẹ́ẹ̀ ẹja sọ̀rọ̀ àwa dáadáa nínú ẹja sọ̀rọ̀ àwa dáadáa àbẹ̀lọ́wọ́n bá kọ́lọ́ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìta agbọ́kọ̀rọ̀ jẹ́ kó sọ aláǹfààní kọ́lọ́ jẹ́ kó wúlò fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk